صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله إني أشهر رمضان ìnúlógún yọ́ mẹ́lú ìbọ̀dọ̀ 1437 oṣù ìnúlógún june oṣù kẹfà ìnúlógún ẹgbà ìní ìbọ̀dọ̀ 2000 and 16 èyí ni ṣọ́yí tọ́sí ọjọ́ alhamis àyà ṣáni karatu tafsir al-qur'an kí suratul bakara aya 142 aya dele yọba méjì yọ méjì حيث يقول سبحانه وتعالى سيقول السفهاء من الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيكون السباء من الناس ما ولاهم عن قبلتهم عن قبلتهم التي كانوا عليها قل الله المشرك قل الله لا لا قل لله المشرك والمغرب قل لله المشرك والمغرب يهدي, يهدي من يشاء إلى صراط مستقيم نعم سيقول السفهاء من الناس أمني لا يهمون ما يقول ما ولاهم عن قبلتهم التي كانوا عليها gbogbo ma tẹta kojú rúgbò bí ẹwọn àwọn ọrùn kọmọ bí olegide oyo da mana gida da dai ibu ko yo aduma mana da gida shi ebe igbili ba ka nibi ate ta ko yuru masalashi masjid al aqsa masalashi ki dago ya na iliya go kuma do akini jerusalem ngini igbe kuma do akini ah israel ngini to masalashi le bun allah tabaraka wa ta'ala jinwa nabi sallallahu alaihi wasallam on ya ko yuru yuru

ami yi kwari ka aba ita machini bona abunya abona ami yahudu machini bani bina amma kuma abani bina le amale ngo yokola emire yani sayakulu sufaha minan nas amani dade amune enya gbo kuma anya ka hayo bayanihi hima wallahum an qiblatihim allati kanu alaiha yanwa ngoruma yuda bugo kuma tata ko yuru enwụrụ megide abụ nwata eliko banye n'ihi ọka na ejichi ikpe yuro abetelemokadis chi oṣù oṣù mẹ́gbẹ́fà is ka ní oṣù mẹ́lẹ̀ ohun ìdíkẹ́ ṣọ kúyọ́rọ́ mu agìṣàkà ní dìmákà kì á ṣọ kì ṣùgbó rẹ̀ ìwà masalasi ka aba ohun àkóyọ́rọ́ torí ọjọ́ kàwọn kàjí ní oúnjẹ yóò kò ń dúó já náà ṣe masalasi kàábà ojo lẹ́yà ọjọ́ yẹnu kòjúrú masalasi lẹ́ni mú ní masalasi ìdí ọjá ní israel wọn ma jẹun ha kòjúrú ẹ̀dọ̀ ń gbójú bọ́n abẹ́mdàṣọ yọ́ka ya mú ya jìnnìkì so yàgbà yà kòjúrú alìkìnàgbà kìnà kòjúrú ma náà wọlé náà ṣe ọwọ́ yóò dùkà níbi sallá sallá ma ṣe ṣọ alhassan alùpùpù àdọ̀fẹ̀rí làwà ọwọ́ ẹjọ́ dùkùmà chánẹ̀ ma kí ọmọ anyá ìnọ̀górí tí ó lẹ́kì ọmọ anyá dọ̀ọ̀gbà yá nẹ̀kùmà chánẹ̀ kí mẹ́rin ọwọ́ alásẹ̀rì kìdẹ́ kì ṣe iná ọ̀wọ́ iná ṣe àmúnẹ̀ dúbìmọ̀ mà náàtọ̀ tákẹ́nẹ̀kẹ́lẹ́ kàlẹ̀ dùkú àbúkùmà tọ̀ọ̀kún fàkàrẹ́jà rọ́júlún àwọn fàkàrẹ́jà kóòmù mímẹ́ kánà sọ́làmà ń àbúkà lè dùhù abábílẹ̀ lè dùhù àníbìkọ́ àmọ́ ìyàwó náà náà abigide a máa lè dúhù ohun ma mìmọ́n ká náà sọ́là máa wùkú àbúkù máa ṣe òkwá níbi a máa lè dúhù fọmọ́rọ̀ aláàlè masjid wa humra ti ohun ma a lè kwá ní dúdú kọ nǹkan ma kọ́ tó yí kúkú ma yá tó wà ní sọ́lọ́lá alẹ́ sọ́lọ́mà wọ́n yà ká yẹnihin ashadu billahi lakar sallitu ma nabi sallallahu alaihi sallama qabla makkati fadaru kama hum qabla albayt sahabe ki hadith wa wa qala ne yani tage unwe unwe bijali kahino unwe cho kwa nabi sallallahu alaihi wasallam kibala makkatin owo gokum o owo hewo makka taka ni bi amurida alkuma dago yologale ngamele rida kili kibala albayt ngamekujuro gokikaba ede وكان الذي مات على الكبلة قبل أن تحول قبل البيت أبوكم أكون لو أتاكي ما رجل أبا أبلشو أما بيت المقدس لله أما ديكي كجرو أما من منكم أدو أكيك أبا تاكي بيلا لذلك رقوجون دون الله تبارك وتعالى تدبي لها جنه وما كان الله ليضيء إيمانكم دبر كاياك أبوي فايا أمون وغاد أمان دي أمني دادي هامون أجدي با ẹ̀hùn kàmáàkà máa ní ẹ̀wọ̀n jẹ́ àmà àpà àwọn orílẹ̀ jùdà kí ẹ̀wọ̀n àmà àpà ẹnọgbà ló ẹ̀wọ̀n àmà àpà ẹnọgbà ọ̀nàlẹ̀ àmẹ́jà pé yúrọ̀ gbẹ̀tẹ̀lùmọ̀kọ́dì ẹ̀wọ̀n àti ìní àmẹ́wọ̀n méjì parí kàábà ẹ̀wọ̀n ìṣẹ́ ẹnọgbà na egwu ma bama bakwa yi ojo obama na bi yengini na ya na mu na kuma cha kolo lo benene ma ma ni wita ewu ya chita ke ma ka ma cha akwa ngo ka o ni la ke amengi ma ka ma cha kwa ma oni no ba ya ni hi ibo ke ya ona ke otona eh ama ama ama cha ya bele ni diti alu cha akwa ke bi ngo che bi ngo ẹ̀bí ẹun ṣẹ̀bí ẹ ṣọ́ọ̀ṣì omíọ́lá ohun tí miọ́lá ṣọ́ọ̀ṣì ọkọ̀tọ̀ ya àjọkọ̀tọ̀ òṣẹ́kọ̀ èmúdà àwọn màṣà mẹ́ṣọ̀ ohun akọ̀rọ̀ bẹ́rẹ̀ yìí ní ẹnẹ̀kì sàbàpá kẹmú ló yé ń apá kàkí ní ị ni máa lè yìí ní olùmẹ́ ní olùmẹ́fà mẹ́mẹ́ àmáṣe ń kàbẹ́ oṣù rí màmá àlóṣù yàwọ́rọ́tọ̀ ọjọ́ tó lórí méjì ọgọ́lọ́gbà àjọ bó saudi a ma oṣù límẹ̀ bó bahrain ni a ma oṣù límẹ̀ ìbò jordan ni y'a ma límẹ̀ libya a máa límẹ̀ àmì mẹ́tàkà ní ilé mi ìmáṣẹ̀gbàdó kó ní a máa límẹ̀ a dùn àti ni ìmádàá lẹ́ni nẹ́ka gbogbo ayẹ ìwọ́gbẹ̀gbọ̀lá agbogbo ŋa nya ta n'oju wo oju wa nu mɔ ŋa ŋa oju wo yali ŋa onye yali abdula daga nkpa na nkpa amuna ya yari gbama amɛwo do so eŋu islam sɛ ŋɔgba alu meji yi ini bi ti kuma kɔtɛ meji si yi inegbadi asugu yɔ na kí ohun yóò àmà ní ká tójó kété nínú ẹgbẹ́ dúkò jù múdó ológun yóò mẹ́ẹ̀lá alìbọ̀ gẹ́lẹ́ ìyà múdó ológun ẹ̀wà alìbọ̀ gẹ́lẹ́ kùdálẹ̀ ìbókùnmọ̀ àmà ṣàbàpà ní sí ni wọ́n kà wọ́n ya àpà ẹ̀wọ́n kò ní

bíṣẹ̀kẹ́lẹ̀ má ti nì so algidẹ́ torí ìbáadá ọ̀rùn yẹ́ má ti yà nìwọ̀n yìí àmà ẹni ẹ̀hùn máa jẹ́ gbogbo àbí pé ẹ̀hùn sítákọ̀ ànẹ́bí ẹ̀ pé yúrọ̀ bẹ̀tẹ̀lẹ̀mọ̀kọ́dì sọ lálẹ́ kẹ́ àyẹ́yìn ni kẹ́ méjú parọ́ masalasi kaaba ọjọ́ àgíní amẹ́ni dàdá kọ̀lá lẹ́rọ̀ kúlù kàmá àgíní lè láyé lè mẹ́ṣirikù wal maghrib aláhùn kì ní olùdúdú ìhùn mú lálẹ́ òun jẹ́ mẹ́kù yúrò lálẹ́ kó bí wọn àkàkọ́ máa wọn e tó lò dùn ní pọ̀lọ̀ bá ibò bá gbé gidi wọn lẹ́ ẹ́ ya ìtàjì ìwẹ̀ kẹ̀ wà náà ya yọ ẹnẹ́kì ní ko dìjẹ́ wọn máa fi yúrò kó bí òun lẹ́bi tí àwọn olùdókòwò yẹ màmú yóò dàrọ́ máa bá yọ òun kì di

ee tere ka anyị ji onye edu na era meri ame mgbe ara meri ame akpa n'ụlọ esoghị abụrụ ma ọ gbọghị mebụrụ ma maka itaki ka ndị ka ebe emedu mụ maka n'ihi achị ka ka ma nwa ogo bụ ma ma dị ma chi na-echi tọgele adị onye onwe anị ya dị ime ya sha'u ene kịrọ eju adụtọ na ya ìlà sọ̀rọ̀fin mustaqim ẹ́ ìyàdùtọ́ na ọ̀nà yóò pọ̀pá wáyé ni ìdé ìbùkárí pa muslim abdullabin umaru ba yẹ́ ni bẹ́yìn ma náà su duk kuba ifi salatu subhi amúni náà wùdú náà ṣe masalashi masjid kuba òun ẹ̀nẹ́ka yanhi inna rasulullahi qad anzala alayhi na sahabika wa karbuma urudu tudu shama kwani bidi masalashi bin ani bidi masalashi medina amma aji masalashi kuba amma hona shi kaji aka ma bin inna rasulullahi sallallahu alaihi wasallam qad unzila alayhi layla qur'an mama ya da rugunga ni bi oduni ni mewu wa qad umira an yastaqbila al makama ki miji kwari ka fastaqbaluha wa qad ma yara miyurida wa kanat wujuhum ila sham ọwọ́ ṣáàmù yá ni ṣáàmù ní yíma parẹ́ balẹ̀ tó dọ̀ mọ́tò la ní ma na mo yí parọ́ mọ́ fọ́sẹ̀dáàrú ilẹ̀ kaaba màmúrí dà kíílì na mo yí parọ́ mọ́sálásí kaaba ẹ̀lẹ́kùn tọ̀tọ̀ dálẹ̀ ọ̀wọ́ idú kùmà tí ẹgbà kùmà pé yúrí kaaba yìí gbọ́wọ̀ kùmà tí ẹgbà kùmà pé yúrí gbàsíjì tẹlẹmọkọ́dì sí ọ̀làdà ọ̀ṣàlùkì tí yìí àmọ́ ọ̀bùkọ́ yóò àkọ́mọ́ adéjúdà ẹ̀dà bí wọ́n yá bí parọ́ bẹ̀tẹ̀lùmọ́kọ́dì padà bí wọ́n bọ̀ wọ́n fún sodala godu kuna de oja no joy matini ke bisiki kibla to do ken ke kibla ke mu boki sulu du ke ko yuru ine on ka kuma anne kuma do akini pompa e wala kuma anne kuma do akini pompa si to amene o shiru ya do lo du ma sheun ke amru te do e para ẹwọ́n mẹ́jọ mẹ́jọ mẹ́jọ ẹkó tí straight bá tọ olùdúdú yà lójú nǹkan títí là tó yà o ẹkú kẹ́ni kí mo lòdúdú tó tẹ́ pé yóró inú kọ ọkùnmáṣá nẹ́kù sàwùdí àwa ẹ ọlẹ́tsá dẹ́dùn mú kọ ọkọ olùdúdú nǹkan east yìí nǹkan dà nǹkan nǹkan tó mbodu kede etraike oloduma ema traike ma ne ojo enyu ma ni e nwa ni be e ne nwa aka ene ki shoma aka ere mon takwe gbara be na ki i o yi me gbo ka me sha pe yuru ire asira a la ne takwe ya pe yuru goro elekododo ekwo gbe mi de de to godo gumo ayo ena godo atee te oye gbe oyamba be na to yin wasu buka kun ma masalasi ni mo ki ta e mi kí a ṣa ọtọ to a ọtọ tọ mo masalasi faro rukun mu mi lè múnu rukun mu ṣe bẹ yẹ ma tẹta kama ti ma rí da a kì ní ẹ yẹ ma ti tẹ àná nìyẹn mi ma fi yiro da ẹ wọn àtàmà ṣe mẹ fi mi mọmúdu ma faro ọwọ mẹ ṣiṣẹ ọgẹ́lẹ̀ ní túbẹ̀ bọ̀ òòrùn á ní pààlà gẹ́rẹ́ àtẹ ẹ̀yìn ojú àparú ọba ọba ní kíbla ti yọ alùkìlẹ̀ rídà ní ọgẹ́lẹ̀ ní kíbla máa rídà ní aláwọ̀ta aláìní wọ̀kẹ̀dáníkà jẹ́ aláàkùn ìmẹ́tàn wọ́sàkùn وتقل لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم ويكون الرسول عليكم شهيدا وما جعل وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إِنَّ اللَّهَ بالناس لرؤوف رحيم نعم الله تعالى يعني وكذلك جعلناكم أمة وسطا إني أبالا ماما مكده كوشا موجا يوغا جده ɗan duk ma haɗu yan ga da ɗan kiyo tuli fa kusha karin guda da sallallahu alaihi wasallam yana khairul umuri wa fatuha ɗan wani duki yo tuli ala

òwúgbò gidẹ ka dungu mẹ kùsà mẹ ọtún lè pa kó ibà lìtẹkùnú ṣùhàdá àlànà torúkí mú dàmẹ gidẹ àmì anyá gbìjáàlì òjá àmúnẹ ọjọ náà toro anabi sallallahu alaihi wasallam yani yaji'u an-nabiy yawm al-qiyama na nabi ki anya wa ojo na o ene kiti wa yidu ki kiti libo wáyé dúkì tí ó yá náà yóò ṣáà níbi kọ́ yóò wáṣe yìí ó nà ẹ́ ọ̀kà ǹgbọ̀lànú yìí ní àṣẹ mejúkà ìmọ̀ mejúkà ní inú wọn nẹ̀bí yù anábì òmìnà àwá wọ́n máa hóró jùlá ní ẹni nkùn nẹ́jẹ́ ní méjì wọn mà ṣe yìí ọwọ́ kìbó yà níbi muhammadu jùlọ ní ayọ́ náà lùkà ní ká dá ọjọ́ na ọgbọ́ yóò ṣe ní méjì òun tọ́gbọ́ máa ẹ̀bí méjì yé ma wọn ni kí padà lẹ wọn náà wá kuma lọ máa tàlẹ yẹn máa yẹn da a ti tọ́ka lẹ àmọ́ ọyọ́mú dà àwọn ma máa bírèkì kọ́dá máa ma máa mi bírèkì mama níbi muhammadu dùwà ẹni gẹ́rẹ́ abóyáhùn ìyúṣẹ́rú máa bẹ̀kí yẹ ìyúṣẹ́rú yi

ego na nwata ka ala le tí ọla dóhun jẹ ndị wọ́la yí dóhun ẹ̀ṣin àmẹ́lẹ́ arọ yí ọla yí tẹ́ta ká ọjọ́ ẹni tó àníbi wẹ́ àníbi ẹnẹ̀ jẹ́nẹ̀ yá ni rẹ̀ tí ẹ ọjọ́ àníbi muhammadu sallallahu

fa'amana laguluto alaudai ƙur'ani taka mami jahili ba mai ni hudu dai ehe hudu ejuje eh alladhi suratu al-qari'atu mal-qa'in eh, al-haqatu mal-haqo mm wala le domo wala ani ni sura al-qur'ani da magwatama nibi magwatuma nini anibi anibi kwa aluma oja maja kola maja dihuja akama nibi ruma ojeje takma kutu amela ma aluma medi kola yi kuma ilmukum aba mili taka melumoli takuma gushe kama ni ja ana nabiyuna sallallahu alaihi wasallam anibi wa sallallahu alaihi wasallam um kanwai fa akhbarana anna rusula qad balagu ma jenwa makakina mu nuche pa kuma ushe maje ìtẹ̀tàkọ̀ jẹ́ àfihì lítẹ̀kúnú ṣúhàdá alànàtì tòrú káà mẹ́kìdẹ́ yìí tòrú kúmẹ̀ mí mẹ́múdẹ̀nà ìjáàlì ojí àmúnẹ̀ anẹ́bí sallallahu alaihi wasallam ainihin maminan nasi e, ahadun ilawadda annahu minna ẹnẹ dúkú àmúnẹ̀ bá yá dìkọ̀tọ́ àti ní ìmáadéwàá al'umadu ya ji kwato a kima dewa umma min nabiyin kazaba qawmuhu illa wa nan nashhadu anabi duka bun biya abun dola ori mi ba ojo na kuma odi nai ba awanya biya liyun annahu qad balaga risalata rabbih azza wa jalla kajini ohun ihuse ojo ihuse onje anabi duka bun kokun awaye ne jali mu imoje wa bene lege oji amune kìjàmà ya gbèjì àlèyàn lè mà nítẹ̀kúnú ṣúhàdá alànà àtìmọ́jọ́ kàṣì aláwọ̀yẹ́ ni àmúmẹ́kó ṣàmọ́jà ẹ̀yàn torí kí jẹ́ kí mú dàmẹ́ ti dẹ́yìn kìjàmà ya gbèjì zamani anibi sallallahu alaihi jabir bin abdullahi yìí ni òun pa anibi sallallahu alaihi wasallam ma ya ji okwu ka ene ka kwu ma lụtọ m ahụ ma lụtọ m yi onwe takwụla alebi sallallahu alaihi wasallam ta ke ne ka ya chineke gị n'ihi ene gị kwuo alụgide ebe ene omemele gbitigwiti nche o lekọdị kana afifa eh, ene ka ya bọla nwe ịba onwisi bamụ lefite ene ka ya bọla nwe ịba bee biete iṣẹ́ aṣeyúhu tẹ́hùn dọ́wà mọ̀nà lánìí fún iṣẹ́ ni ní ìbàyàn musliman àpàjálí ọ̀nẹ́gẹ̀dẹ́ iṣẹ́ o ma jẹ́ yúnmẹ́ lẹ́yìn aníbi agbọ́ adọ̀jọ́ agbọ́ wakana wakana wakana alkẹ̀nẹ̀ ibẹ́ manaka wà á sinẹ́ wà aléhì kọ́ìrọ̀ ma kẹ̀yàn wọn alkẹ̀kẹ́ nẹ́yàn a ma ó kàpàkúṣaká aníbi sallallahu alaihi sallam ẹni an tàbí mata kúrò

ihe ka eteju gị dị nha ma ogele nga ma aka ere mu mani bi eto wajab alke bi jali yule ogele gị deje ache ki gala kola ere mu wajab eti ma na ache ale ade alke ka ogele ade chuwi elikum to aba ni bi ogele ka kini imudo chuchu ngene ime ìyá ilé ẹ̀yọ̀ kẹgbà ń lẹ̀ ìmúdùkú ẹ̀hùn mẹ́hùn

wáyé ni ájì ta ni ájì kúmẹ̀ ni ájògbò ní ẹnẹ̀kì dóòdù ihe wò ẹnẹ̀kì dóòdù ihe wò lọ́gbá ogújú ihe wò ọgbá tọ́wọ́dún màdùkọ́ ògbòlẹ́lẹ̀ tọ́wọ́ yíwa ẹ̀mí ìnẹ́nkọ̀ ìnẹ́nkọ̀ máa mati e e ya na enrile mmanya ugwole ọla kpamlụkọ ebọkụmakọ yọ ekpo ma ahụ ọkọ ka na-eru re etini na ayọ maka ehida mmadụ ka na-eru na-eteta mmadụ na-eru ọkọ ka alụ ọfẹ dị ka dị ife aya dị ìyànẹ̀tẹ̀tà àmàdọ́ òfẹ́ àyà ọwọ́ kò yí ẹ láyìn dẹ́ ìyànẹ̀tẹ̀tà àmàdọ́ òyí ẹ láyìn ó yí padà lá ìyànẹ̀tẹ̀tà àmàdọ́ òyí padà ìgbòlá ẹgbà máa ma gìlì dáàmù àdọ́kẹ́ ìgbòlá gẹ̀lẹ́gẹ̀ ìnẹ̀tẹ̀ bá ìṣínẹ̀tẹ̀ tọ́ ẹgbàkàkọ́ ànẹ́lẹ́ mẹ́ọ̀mà ẹlẹ́mẹ́mdún àdúrúká ní gírí tí ó wá yẹ̀ lẹ́mùnẹ̀ bí ọgọ́ ìkó ìyànẹ̀tẹ̀ dáàmù adáma ọgọ́ ìkó ìbí ìnágódì ìyànẹ̀tẹ̀ dáàmù adáma nágódì to halkide ewodu inete tumado ojane ojane ojane arabu ba beni selema abebi de chami beni selema beni selema chamo ma selema bi oloku selema ibi oloku harita ego ma kini bi bi oya do pa ibi oyo bi o bi oya kei bi oyo ko bi oyo baye bi ma kale to ogenele o um, ma duma egbale anibi lótó ọlọ́kùnbẹ̀ ni harrison yájú fún ọ àpáyé ni hijabi fẹ́ Abdullahi. yóò yẹ dákọrọ anibi ẹ̀gbàlẹ̀ ohunkóhun yájú kú ohunkóhun yájú mú nẹ̀mí wọn ẹ̀nẹ́kẹ̀ ọmọ ẹni wọnú tọ́jọ́ ẹni kìdẹ́ ibá ẹni bíbí bíbí president ẹ̀ máa dọ̀ president dá ẹnẹ́kì ẹnẹ́kì ẹnẹ́kì nẹ̀dẹ̀ gbìtì president ẹnẹ́kì atẹ́nu gbalùyọ̀ rẹ̀lízàn kì àti ẹnẹ́kì nẹ̀dẹ̀ gbìtì adọ́jọ́gbẹ̀dẹ̀ yẹn náà kànyà ohun ṣe ẹnẹ́dẹ̀ gbìtì ohun ṣe fàásínáwò aléhì ṣẹ́ràn alẹ́ ẹ̀dí ẹni ma kì ma tọ́ ma kàn án níbi. anibi sallallahu alaihi wa sallam adọ́jọ́ yẹn ni anta e e e bi lezi tekul ɔla kɛka gɛdɛ ba ɛwɔn ya lɔ ɛmu amɛ amu yi ɔla kɛka yɛ ɔgɛlɛ ni dɛ yini allah wa alamu bi sara yɛ ɔyɔ mɛ gidi mɔmɔ yɛ fa ama lezi bɛ dalɛ na minnu fɔ zaka yi kite yugi de ŋa ala ka yɛ lezi bɛ da lɛ na minnu fɔ zaka yi kite yugi de ŋa yɛlɛ ŋa nihin wajabat alukɛ kalɛ ba.

oji ilé oúnjẹ ṣàhádẹ́sì zúrù ní ṣe ìyá ilé ìbìta gbogbo àpàtì rẹ̀ lè ahmed ahmed ẹgbọ́n ògbó wẹ́ta fún àwọn àgẹ́rẹ́ ẹ̀ka òun ẹ̀ṣì bojì àná ẹlẹ́wọ̀n ẹ̀ṣì òun ẹ̀ṣì bojì àná ẹlẹ́wọ̀n ẹ̀ṣì yìí ẹ̀gbọ́kú abàtọ̀ ẹ̀ hmm. lẹ́ẹ̀mánìkì wá ní ẹ̀kóhùn wa ọlẹ́yìn àtọ̀ ẹ̀ lẹ́nu ẹ̀kóhùn wa Hmm, ali omemele ugbele nga kuji gị enege achọ ya na eleba amalidan abụghị ata ahụ kpakpụcha gafi bụ yi ama ohito n'ọnụ yo enege achọ nwokwu ideni madeni ma echọ ọrụ enege kwụji ana ihe achọ wa abegwu amaja ka ka abụghị ee tòdú ẹ̀mẹ́ kùmẹ̀lì òun ohun ìhọ́ ma ti yìí ma yà lùkọ̀ bọ́dú ẹ̀nẹ̀nẹ̀nẹ̀ kò máa lùkọ̀ máa ti lẹ̀ ohun ìnẹ̀bú mẹ́wọ̀n ti yìí ìṣẹ́ aṣọ ọ̀kún yìí ìyá alẹ́ dókùnmẹ̀ àgbáyé alùpùpù gidi ń ẹ̀ àmá ìkódà

na abáyọ ìyámòdè jẹ́ ìbáàmì ó dà àkúrúdé yíò yẹ̀rọ abáyọ a bí hánà múnà abáyọ tùrálẹ̀ ìjálẹ̀ ẹ̀kọ́dà ìjálẹ̀ ọgẹ̀ṣá èékà múnà ájù bí àgbà ẹwà ọmọlẹ́ni ìjálẹ̀ ọgẹ̀ṣá pàkúṣáká tẹ́lẹ̀ èékà múnà ájù bí àgbà tó dẹ́nẹ́ lórí na náà lájá múnà na aka alẹ́ kẹbẹ̀tù máa wọ́n a ń ẹkú rẹ̀ kẹbẹ̀tù máa dídọ́lẹ̀ lẹ́wọ̀n nẹ̀ àkábìtì wíyẹn ele lẹ́ni ní ma kí a ẹnìkà mẹ́ wọ́n tẹ̀ lẹ́hun kí wọ́n bẹ̀ lẹ́hìn ẹ̀jẹ̀ ìlú owó olúyẹn gbọ́lì ilẹ̀ kàmú náà yà rọ yìí ẹnìkì àádága kúrò ní agini agìdà sí gẹ́rẹ́ bá aṣọ́dẹ̀ gbídìní jẹ́ ó iye ń ṣe ọ̀nà ìdájí ẹjọ́kìjọba ẹ ìyá ní lẹ́gbà ẹkọ́mọ̀dù ẹyẹ kò ẹ̀ nípò áka ẹ̀ iye ẹ̀kẹ́ ní kẹmọ́dà kàgẹ́dẹ́ ihe àyìn ṣe olóbìnrin lè kú abúna akálíun ẹnẹ́gì awọ́gẹ́ àkíní àkìdàṣí ibá alùpùpù apá kó ṣáká àkìtẹ́ ẹnẹ́gì ara rọ̀ ya ìdẹ̀nu ìmárọ̀ kóòlì ọjọ́ kí ṣọ́ gàbára agbójá rọ̀ pákójá gáàlẹ̀ tàbílẹ̀kì gbogbogbogbo agbójá lè bá gágẹ́ kàpàbà àwọ́dé tí ẹ̀m inú pànyákẹ́ oyí ẹ̀hùn wá ọlọ́rí ẹlẹ́gà mẹ́ka ìmí dọ̀yí lẹ́kùnbẹ̀kù má yà iye ọdí ilẹ̀ ohun àmúnà ákà òbí bí ọ̀yà ẹlẹ́rọ̀

كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس أما أبي جالو يا منعي أما لا أقول شيء إلا ما يعني تعالى ما يعني تعالى تروح ما أقول أما لا أقول ما إلا أقول إيه كمونا أكله تو إلا أنما أنما كتاني إنك ما رأى كني أبو بكر بن أبي زهير الثقفي إبا فوبا أبو بابا كان النبي صلى الله عليه وسلم أكله lakini yushaku an ta'lamu khiyarukum min shirarikum yen yen ki chene yome ba me niki na ne yo kone dene o ma eni onu chojo aba aba me ne yo aba me ne dene leke bi ma ya rasulullah aw ma no me ne yo aw ma me ne be ne bi ni bi sana'il hasani wa sana'il sayyi o je yo e de ju yo e ju dene e mo lu ko gala na ake yo e alu ko amụ na ekwu maka enyo akebe na igwu ya tụzụ ụmụnwe ya nerumene edene nene ka dọma agbayọ emechọ yajọ agbayọ kema alụ da akọ kechini chekwa be na alụ ẹni nlipe kẹni chere meji chere mẹta abaga bẹ ẹnẹ ka m gbara alụ ee ee ọnọla rẹ ọlọgọlẹ yẹ bọnwụ imi ẹdọmọ imi na mẹ arọ chagala na ẹdẹ yagọyọ mẹne ọjọ si ewu m ihe difẹt lọla amẹna gwẹtọ la taka mẹna takame n'aka wallahi onwe ya site niile na akwụnwe gbala yoruba iba ụmụ kwụnwe gbogbo ele ebere onwe dara ngere amena gbu ụmụ ojo ya ka dọmọ oyi a na-enye ene gị akịka enye ene gị aka enye onwude enyi na-aga ebo na-aga ebo na-aga ebo don kuma ne rumene ne don antum fil ardi amechame ni ijale ojo ojane ojo ibn mardawi igba ibn majah gba abubakar bin abi shayba ala to dale ijali kamuna agbaye ijali lati na liku ola kamuna ene ka liku na ka ba mune ma amune amune ẹun kàkùn mọ́ nẹ́rù mẹ́nẹ́ èèyàn pẹ́ nẹ̀gẹ́ni nẹ́rù kò lè máa mú yúgbò kún kí ẹni ẹ̀nà àgbègbè alẹ́ ọ̀run ẹnẹ́dù kò lè máa mú ẹni ẹ̀nà àgbẹ̀ ọjà alẹ́ kàkí àjọ bẹ́ẹ̀ sàpàǹgà ẹ̀ṣẹ̀ kẹsì nínú yorùbá lọ́mọ kò yí láàyè sọ́fún ẹ̀ṣọ̀ rẹ̀ kò yí láàyè sọ́fún ọ̀rọ̀ lẹ́wọ̀n yọ̀ fún ajẹ́rẹ̀ ọgbọ́dọ̀ wọn

aga ne mu ne ni i aku odo kale e won bo yuwon nu wa ne je nku ile ji ni no kada abun ya bun ya bun ya de fe ni de e man gibe ma ga ma ta me kuma o ti mo mda ta je o kuma singu ne do ta je na nu o ọgụmachi nwe okwu na mmadụ na-eche alijana egba ka nebi kpọọla ntụ nwekwa abụla ebe na ube yi ba imamdom alijana agụji amịmụ na abịkwa ya na ọgọ ịkpakụcha karị agụji amịmụ na abịkwa ya na medina ịkpakụcha karị ihe na nga nebi anebi na aba mali ka ma kpaa dụ ka mee ihe ya m ìlúngà mọ̀nà ìlúngà mọ̀nà ma invite àmúnà ya abódúkò wọ́n invite ya ibá ma déhùlẹ̀ ma mẹ́rù ma na ọ̀nà ma yá sánà ogun yìí ìyàbẹ́lẹ̀ dómù yẹn ni káàmpù ànàmọ́ ọmọ ma káàmpù yọ yìí information kama kanga majani reliable ka kono rume ta kama ci amana ngujar amana yunun amana yalan amana rakumin abile anen yele du so kunyu ngalo le galo ka wakalo ko godi bele one dilimeta makor bi mako out of ono dubuka kanibi ne ma obo ma obo ne dilimidi e mako idi yon kijanga ba kwa sofa okogubu ne ale gide ka do yogire du mo wa anibi ma kwa ma kwa ojo kaka gide unugunu ga anibi nwa to heda iyan pa ochi ojo bo yigede ko na ma duru ko ma chobata benele to ene gide ki betu ma do batanga ne biduru mal ino he ma dine rungu ya na medina ma mo yoru te ma ma ku ko mo ka heleda umu ama na ne bidu ma na medina ma yo aka ne bi wa ba ka bi le ya kai o he ya no yiri eni gere le ga igbo duk etu kwe ka mee amụmụ igbo le ame nwa ajọ ụgbọele yọ ete ha ihe nkwa n'ebi ire ẹ̀hùn dúdé ìtúbì a àti wa àjíbá ọgbà àlébì àwú pàpà yóò ẹmà kí ni ọmọdọ́ ìdẹ́ ìgìdé ọ̀kà ẹ̀hùn akọ̀ọ̀kà yìí àbẹ̀kí gbé bíbí kìpá àgbẹ̀tẹ̀ ọ̀pá mẹ́tíbà ìṣẹ́gbọ́ mọ́kì ẹmọ́ pàgúrú ẹmọ́ àti ní ọ̀pọ̀ àlèkú abàmù láti gá abàmù àdẹ́jẹ́ àdínì rẹ̀ mẹ́ra kú mẹ́yìn kújà ìbọ̀gẹ́lẹ́lẹ́bá àmà àmà pàbìdé àmàjọ̀ máa yà ó mẹ́ra kọ́ nà máa àdínì máa kọ̀ rí láti bẹ́bọ̀dẹ́ yẹ àdínì lọ́mù tọ̀ọ̀tákí anẹ́bí wá ṣe wáyé ọgbà anẹ́bí bàbá àgbọ̀n òun àgbọ̀n àyẹ́ máa wáyé ṣe òun

maka mɛ ŋɔnya ti yi tɛfɛ ami munafiki ni insaida ne ne kuma ne yi o mɔ tɛmɛ mɔ la ye awa ya ne de ma je bɔ ɛlɛ kɛlɛ do kemi alu takbir alahu akbar ila ikpa gbɔ ba ne dugu kɔ sɛkireta ne dudu kɔ ko jaka bi a dogo ye o ŋun a ka yɛ abdulayi bin ubey bin yɛ nin ye. la'in raja a na ilal madinati la yi kuri janna la'azumin haladar hukuku ma gaya akwala idamu na giba aka ma ohun le ba ne bi hukuku imta taku ya ne ba gila goyi ile imamu ne amimu na zigi ne kama ya yumai ni kunyi nga ma ya lofi oce nga ma m loji wunyi ele ama pa ehun me ya me bu ma ka ti ni ba ma ma di duke yu ka ma mo ma di duke yu ka me ke ba ma mo ma gba yi wallahi jan kamam da bi medina ba amena tuka talaka mejo kama acha kwa ba ama kamacha mago kamacha mumu kamacha momohe kamachi busu jujuji amanya na kamela do turale ibu ngadu ngame ba maka maagba amaagba mele nta kameja acho kwa mapa maun la tunfiku ala man inda rasulillah ujeun ina duka duka ngamele ngene nara ina duka ngamele ngene akuneka ngame amena onya abe chinile

munafiki ya boji munafiki elama yake akola lugu yi qur'ani aya yake akola lugu yi qur'ani ene gide ba nabi kata kwa mu aisha ya chaga da go ba nabi gu chaga da go kata ya ni mu no wa wa do qur'ani bi ola ti ka ya mena la shi de ene ola o ne o mai ka ku ne teno na yi ni me ìdí ẹ̀ kuma àmì polisi kuma kó si bọ́dégàdì ní hmm. buhari ma ìkẹta ọ̀nàlẹ̀ kuma mókè kuma yẹ boko haram ṣe boko haram dàmì polisi kuma kó si bọ́dégàdì ní buhari yìí mà ilẹ̀ mú má gbàkúnyẹ má rẹ̀ àti iná boko haram ẹgbàdúgbò ara ṣẹlẹ̀ boko haram kí mẹ́rẹ̀ ṣe iyọ̀ kí ọ̀làkà. kí o kọ́kọ́ mọ̀má kí o kọ́kọ́ a àìkọ̀lá dáyé àti kàkí àmì bọ́dígáàdì ẹni bọ́dígáàdì kùmà á lè bọ́ tí yé òwúlé bọ́ tí wọ́lá ẹni kí wọ́n boko haram ṣe ẹ̀lọ́ làbá mẹ́yà abẹ́gùnmẹ́gbìn ní ìdùn mẹ́lẹ́ abẹ́gùnmẹ́lẹ́ mẹ́lẹ́mẹ́lẹ́ ní mẹ́yà tíyà ní ọgbẹ́gùnmẹ́lẹ́ ọ̀rà pọ́ náà lẹ́wẹ̀ ní rẹ̀ ẹ̀lúgbọ́n ìmìdẹ̀ngà ayé fún olùgbòlùgbò ìhà bí kùmà jù bí méjì alálèmú ní ní ọpa ẹgbẹ́ kọ̀ọ̀ránù àmẹ́tẹ̀tì wọn ìdáàmú àmẹ́tẹ̀tì mú má dọ́mà pé ní nìkọ́ tẹ̀gbẹ́ta tó dáálẹ̀ iṣẹ́ ń ayé ẹni tẹ́mkà níbi onígbòlùgbò kí ìhà béhùn kò wọ́n ní boko haram ìhà béhùn ìwú kà níbi ní yúkẹ́ nẹ́hùn ìṣẹ́ àjẹ́ àkẹ́nà ọ̀là ń gùn àmá ọyọ́ kìkú taki kuba ojo mu teju gidi ngani ojo mu teju gidi ngani bi ani bi no ojo abu gidi ge kola mami kakuma ma jakulu mi jakulu una muman yeto walau na sha'u la arayna kakum wala araftahum bi simahum wala ta'rifannahum fi la'anil qawm wallahu ya'lamu a'malakum Allah yani imar wa yuba ma ruwaya ju amma shin dudu ma yake ga ina bane ina bane ina bane amma shi munafiki amma falatari latari fannahu bisif bisif eh? ma pa adunga ma uyi ma anya je ene du ki cha cha le abane egba

ama ọmọlẹ́ ní ẹ̀lẹ̀ ẹ̀mí mùnáfikì aláwọ̀ tàbárakà tààlá ní kọ̀ọ̀lá kí áwù máa lò yìí kọ̀lẹ̀ tààrí fẹ́nu fi láhàní lè kọ́wù ní kọ̀ọ̀lá má kí áwù máa lọ àti yìí ní ewu kọ̀lá lẹ́mẹ̀ẹ́mà mẹ́lẹ́lẹ́ wọn ewu kọ̀lá láhàní lè kọ́wù ní kọ̀lẹ̀ bọ̀ kí áwù máa lọ

ni ugbo onye ụlọ ma ya gidi gidi gidi gidi eke ka nwụrụ gburu mmadụ nwa ya nwụrụ ada emetele mmanwụ na igbo ala ẹni mú nẹ́dà bí ọlá ká kọlá hálọ́ àjígilé ẹnìdó fi láàrin ẹ̀kọ́ lè ìdí àmì mùnáfìkì àyè ìdíbà ẹ̀tọ́ aláwọ̀rọ̀ tóró ààrẹ ọyọ́kùnrin jẹ́ ẹlẹ́mà tóró àmàrà níbi tó yìí ìkàkíkà tóró ìkàdó abáyọmọ kó yàdó àmà mùnáfìkì wẹ́ mùnáfìkì jẹ́dàgò wẹ́ mùnáfìkì sákì mùnáfìkì kó tẹ̀ tó ìkà ní ẹni aláwọ̀rọ̀ ọyọ́kùnrin jẹ́ àmàmà yìí ìbọ̀lá ọ̀nà ọ̀gẹ́lẹ̀ òbí àná ọba yàá tí wá yọ̀yọ́ kàtàkì sẹ́ni àwọn ọmọdé ìbò ìbò òzèfà fún ìyẹ̀mà ẹni wẹ́ẹ̀dì ọjọ́ òzèfà wá pa

tun ka ne da ma dobi nuwa kun yadda munafiki ya ne ba alhamdulillah taka gele nwa ne oge gwa ba yayi biya ka wa kika ne don amma sai na umar mu da choko sai dina umar ya choko ga inni ke ko li odun yadda yi ta me munafiki Allah akbar ku yabi le jingo miama kimu kolo aba kimu kima jina do lo ayi mo take ba sai na umar wojo fe ṣeun kuma kini en abapale kuma ma ya ci za unwa tunu abapapa yi o ji zefa ya aluda ya ni ozefa we buko no gane ha yi ozefa ya ni onwe um, gbotanu eto ele kuma na meka yi amma kai loka ma kai ya ci onwe kule ozefa ya ni bata onwe mda se bayi da eto onwe mda bilezi ni meka abu ya kuma ci onwe kule tun <laughs> ku ozefa ma le ne ba munafiki don

o o na na me amẹ́yà kàá ẹ̀nà jẹ́ nùkú àmẹ́jọ òmùkú mẹ́ òmẹ́jẹ òmùrú ni tòdá alẹ́mẹ́ ìgbò dúkù máa tí òmùkú bá mẹ́ni àti yá ní àmẹ́ àpapọ̀ máa ṣẹkara tún yìí dúkù mẹ́ ní kẹ́nẹ́ àpọ̀ àmẹ́ máa lè mọ́ kó mú bì yọ ẹ̀rù lẹ́ máa ní ẹ̀rù kẹ ẹ̀rù àlọ́ ẹ̀ni náà lọ́la tààmì onígbòlùgbò mẹ́ náà lọ́la mẹ́kọ́dá

ani bi o shingule abi muda chongu taki chongu tena amu ya yao yao la kaisi mu ye ala jede tupendi alihu wa mnafik ni makakisi mnazi kitaka ya chongu kwa dawo el ojo le ya chongu kwa dawo yeni we gbon la ko ye kan ni sura ti

ilekwu ẹ̀dàbìṣì ọ̀hún gẹ̀nú wọ̀ láti kú àlà àkọ́bẹ̀rẹ̀ ẹ̀ máa dọ́mọ́ takùmàṣì ọ̀hún ẹ̀ àìkẹ̀rẹ̀ àti kẹbẹ̀dùn kẹ́ àkẹyà ti máa rú kàdẹ́jàdọ̀ adúmú innahum kafaru billahi wa rasulihi abegere ma ti kaabiri kojo mu ma doro mu ma doro jali nganu gunge magu oba ma yake biwa ngama nu de kuma ru ti ti na jali o de ma ta wulu mu ma pebe un ti ma no ma o jali o te wule wura lu de ayo ayu gbo ko ma ya mole ayu yin ko mole ẹnẹ́ka náà màṣínì kìí ṣẹ́nu pọ̀ pàhọ̀ inú màṣínì àìkọ́ àmọ́yìnbí ń wa a yọ́ yọ́ ẹni èémà ẹ̀ṣẹ́ yóò dédé àmá ní ìmà jálé o àmá jàkàjàpà àmádò àmádẹ́un láti ìmà haile jenai ko bodu a halu ne ruke mudu dano un ide un a elene ja ene bi jaruli e ba kene duma nolin Hmm? elijah balaka kili yé ni amẹ́lẹ́ nẹ́bi kẹ́ arúlé ẹgbà kẹ́ni ẹdún ẹ̀mọ́ anẹ́lẹ̀ ọlé ẹni ẹdún ní òun létà nígbà kí ni ra mi àmà dùn á sí mà yé mà àti jùgídé àmà ní mà yé àmà dùn má jà mú nìyẹn ọjọ́ ẹ̀mọ́ nìkẹ́ tàmẹ́wọ̀n náà wọ́n tàmẹ́wọ̀n ní ilẹ̀ àbúkù máa kọ̀lá dágbà mẹ́kọ̀lá nínú kọ́nà kí á lé ọjọ́ ìkàwọ́ amekole da aro don machine utayo kẹjẹ àwọn ọdún machine kwanẹ̀ wọ́n na dunáwó dunáwó dunáwó machine olùdú chéchéchéchéché mánìmá ìyàmẹ́rẹ̀ sí ama ọ̀nà àkà ìtẹ́jẹ na tó má lè dọ̀nà dáhùn ọjọ́ kí a lè na ma ya mẹ́jà ka ọ̀hún ṣe mú òkú ẹnẹlẹ́ yìí lẹ́ nìkì yẹun ti dábà torí à níbi tí ọ̀hún kọ́ abdullahi bin min obeyi bin salur àìsàn ka tí ọ̀hún kún ìdú yà lè yẹn pọ̀ nù yìí lẹ́ nìkì yẹun ti dọ̀mà jẹ́ náà yà á ló ti hùn akọ tọ̀tù dáálẹ̀ aláwọ̀ tàbára kawọ́ ta ala yẹ́ ni àbúyé yóò dúdú pàbẹ́ òbí ànẹ̀bá ọ̀gbọ́dú ma kọ́lọ́mà má dọ̀rọ̀ àdà ọ̀kọ́lọ́mà dàgbọ́n litakunu shuhada ala nas amekume mdene ijali kumebijali wama ja'al ah, wa yakuna rasulu alaykum shahida unuche ya angonya bijali ujime onugo ama bijala munne unuche bijali ujime wama ja'alna alqiblata allati kunta alayha kibla abu kuma to أبا جوي، yoyi ka je o mereju da ko ko la ne abulu duma kuma echo illa li na'lama man yattabi'u ar-rasula hatini kam menne ki ali bonu chojo ni men yanqalibu ala akibihi man yibuku man yago aki bijime kuma rejuda da tubi ali ali kafir ki man wil ada da ta er ajuma no singo ja chi ojo ati ni cha yoma meba imen ki awo me yugede mi da to ba me amana do yugo ko gwa ani bidagwa daga weda ogun jane un yobi daga agwo

amewu yakɔ amɛ yeyi amawu yakɔdzi mɛ lɛtɔ tiɛ nka amewu yakɔdzi ama ami mɛ la eku ama aku yi ma oyi ta ɔlɔpɔ bɛ ni ɔmɔ ŋa ma aku yi alɔ yɛ ɔmɔ ama mɛ la ama de yɔ na alo tiɛ nku yɛ ayɛ mɛ ɔya wɛ ta ma kom kame dabi da ama tugu ɔyi ako nkɛ ya kaŋu ya kini bodu kame do yi akoko wa ye wɛ ko ne ra mɛ lɛ dabi da ɛni lɛ ma da ta kutɛ ẹni bẹ́bọ̀ wọ́n ma ṣe ṣáàgì bẹ́bọ̀ ẹ̀rẹ̀ ma ṣáàgì bẹ́bọ̀ ẹ̀ má ní kíkú bá nìdí dídí ẹni tí ọ̀lẹ́ wá kàdọ́mọ inú ọjọ́ àkóhùn kẹ́kà ń wẹ̀kú ẹ̀kẹ́ kà á bú kàmẹ́dọ̀ yún yìí Ma dá ya ẹni rẹ̀ nágbèun ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ lẹ́kùn máa jẹun yíyí mọ́ máa yẹ mẹsàlásì yọ gbódó amma kai lewu da tawo ko bane koreza kama to ku yawo mune eh to ma ya to alhamdulillah en wona mune gani da ko ya kama ya mana ya ma ko kama kai lewu da roke ko bele ma ya nyo mama da ya ko chaka malibani da ro Allah tabaaraka wa ta'ala ni alladhina istajabu lillahi war rasul aboku ma udo anabi je ma udo ojo je ma je ma ya menwu yako kuma lu ti ko gun min ba'di ma asabahumul qarhu udukuma nagbe kokogo aju yin jo mama nwita ni o ma oda bi judo ojo ma daga kokogo mu ne yi allah yani kai lil ladina ahsanu minhum wa taqaw ajrun azim ali enyo kede kuma ti kuma ti ko je ba ola de wo yo nga du nga mele ise mu ne aljanna de assurance mo jo duma tudale ma ni bo kuma yo kokogo bede pa ko chaka ma ni ram ci sahabe du kuma kini badariyun sahabe bidaichi un kwa ma yo kokogo bede riba mai no man jena ni la shaka dan du ko ci to de en kuma de judu u ya kuma jango jo mole to dale mai ni jan kuma ya ran ka mi sahaba ne ba abakar tinye umar ronu usman ronu ali ronu ubi be melelele ami al-ashratu al-mubashiruna bil janna abu mewa kuma kuma ya al-janna so that is nml ene mefa ama amanyo bi mele abagere to bi ene mde ne mewa obi abe me waile mai ne abo mu ne kironu shabe kuma ejuma dane ogogo bade mai ne obi abe ba ka ne egba ya ci umra ama ka ma daba maka akwado ya daba maka ma de ne pa ne bi ma ya de ngi ya ya imkichola ya na muda mkuu yinu meje kaluka ayuya ii ma ni amali ga no no okoshagele mele tudu oka muhula na ano be yala le ma na ibine ogele ma ne ne no be ma na ma cheje kama ama ya ma pa edo mama ma pa mana ma shimura oyi be atu duan lele odu ako yemu yale noji ama tun kama je kule boku maliki mudule oya kuma je kuma le ba ojo akini ama ngoro no go bade yi sahabi umma ma na toru tola ma gini ta ma do akini hikbatun min at-tarikh gini lele o gala ma ran ka sahaba ni bi ko ga no ke abe na gbe ko ko bu ala le ma won je ma won to ko bu mu ne ma won ya ju ja ta mata gbe ta ko mi ma o ya ele ba la ma ti ko dun ma e o yele e mo ta àmọ́ àjúmọ́ ma mọ̀gbọ́ ṣe ìmáni ma mọ̀gbọ́ tẹ́sì ìtù abáyọ ẹ̀lẹ̀ tó anẹ́bì wẹ́gbùsùgbọ́n náà dùn ìwọ̀n náà déhùn gbogbo mẹ́rẹ̀ ọ̀dáyìn kúta ọjọ́ onígbòrùgbé àti lẹ́sà alàlàmà àrọ́jù wọ́la alàlàrọ́jù àrọ́jù wọ́la alàlàmẹ̀rẹ̀ àrọ́jù ọjọ́ kẹta mẹ́ta bí ó yí láti à yà yóò já ilẹ̀ mẹ́rùn-ún

abọ́jọ́ ṣàyọ́ máma lè wà á lẹ̀lẹ̀ bí na àádó àrọ́múná àléhìm kúlà bí zófre ọyọ́ ẹni amẹ́kùnmẹ́ta mi yẹ̀wò bẹ́ẹ̀ ládókì náà yíká mẹ́jẹ́ àwọn máa yà jẹ́lá yíká ní bẹ̀kún máa yà yẹ̀ máa yà ìkọrún máa yìí dàgọrún máa yà ó ẹlà dókì sí amẹ́lá abẹ́rẹ̀ méjì kùmà náà yíká lẹ̀ mamúdó ọ̀hún má òmìnà lọ́kọ́rì atelokunu walgonami atelala haramna alaihim ba <coughs> e ulakidehuma ogbodukula de ojo akula meje mejula okulonu mejula ala ogbodukula ako mayu marjen ulainga mamaati atimuni ulalele mojo adu ojo mdu illa ma hamalat zuhurahuma yani baki en ad amado o ma kidehuma ma duwana baba ma pa ma duwana manike ye awil hawaya abe akuko ka kido yun bi mana adu ma ne wala nene al hawaya ta mu ko kale aw mahtalatu bi azmi abe akoro laiki amayo

to gogale ami sahaba nabi sallallahu alaihi wasallam ojo eni wa ma ja'alna al-qiblata allati kunta alaiha eju ka je marida kolorudu kolane kuma kuma mi yufaro olorudu ba yenin kita kama shale illa lina alama man yattabi rasula yana matini kuma ma abe kuma alibani jogacha ajuma mangachi mimeye nkọlịbụ ala akịbeghị manya abụghị maka gịnị ihe ebetele mmanụ ile mmewe abụba akwụkwọ agbanụ omenikepe yorugbo elenụ ogbo ọ na-alechọ ụlọ anị enyinime ụlọ defe mega ka ọdọ kane ni bobu makale wa in kane ele ari ala ko jodo ay la kabiratan anga ulije wu enwe woji ni shi en ke do ne man ki bani ni shi illa wal kiti ala ladina hada allah abuko jodo ma to na ewoji na man wa ma kana allah li yudhi'a imanakum kolo imani mekumechi bimaana

فولينك قبلة ترضاها قد نرى تقلب قد نرى تقلب وجهك في السماء نعم فلنولينك قبلة ترضاها نعم فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شقره نعم. وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون الله أكبر الله أهل وتعالى إن حديث فيقول النبي صلى الله عليه وسلم نبالك وا إذا حديث إلى كتاب البخاري حديث 5999 كتاب مسلم حديث 2754 النبي صلى الله عليه وسلم ما إنه إنه جوك يعلم بلك olùbìlẹ̀ kún àbúbìlẹ̀ bí kù máa mú máa ọgẹ́nẹ̀ búbìlẹ̀ kù máa mú máa ọkọ̀ọ̀gùlẹ̀ lọ́jọ́ kìí lónú bìlọ́kà ọgẹ́nẹ̀lẹ́ a kù máa mú ní bá pàdé fúrúkà bí na ha ọ̀bí na wọlé dìá máa kọ́rù nǹkan máa ṣe ọmọ gbogbo múnẹ̀ ohun gbogbo múnẹ̀ takùnú bìlẹ̀ gẹ́gẹ́ bá tákì áì máa lọ máa gẹ̀ní ìyá alẹ́tí kúlẹ̀ máa wọ́yẹ̀ rẹ̀ sọ̀bí àmì rẹ̀ alifakatu bi sɔrɔ de ya ihɔ mɛdɔ hɔ mɛdɔ idu gbogbo ìwọ̀nmùdùtánẹ̀ ìwọ̀n ọmọ múnẹ̀lé ìwọ̀n hɔ mɛdɔ hɔ ọmọ ìwọ̀n yà mú kìdẹ́ ti ta sɔba ta ala le oyi ataduru ala wale de ayi ta le gbɔmaŋu do ta do kokolo yɔmaŋu fɔlɛ ma wɔ yɛrɛ to abi mewu le jaale ma dɔmɛtu ile ha imɔmaŋu do la gagagaga wa abishin da yawon ba wani ta kanke ne mu hiya ne alkiyo ma wuli ma nabi sallallahu alaihi wasallam yani atarawna hadhihi tarihatun wa nadaha kunu bilaki dai iye mo ma ngi dai iye mu duroti yo finna de mu durotuna ha alkiya fa da wuli amma mi sahabi mi wa hiya taqdiru ala alla taturahu ya nu kwayu ki ma do mai tunan ya yegbe yube de mo ma ngi du kim durotuna ngami sahabe yo ni la ya rasulullah unu chojo ona ko ma fa kunu bla fa do ma li iye mo ma ndu kam rotunan yani to ona le mo be ju fa wallahi na ge bo me ko yo lallahu arhamu bi ibadihi allah wa fa da madum min hadhihi bi waladi atal kunu bla fa do ma li wallahi allah wa fa da dum iche iche nge de bo yo iche gida ida gida dum tunan ma yafalu allah bi adabikum

torí kí jẹ́kú ẹwé iná lọ́rọ̀ àkíní ọjọ́ ẹ̀ àpolúṣẹ́ rọ́wà ní adé àti ní ìyàlẹ̀ àrìn polúṣẹ́ tòtòdá aláwọ̀ tàbárakà wata ala ya ka an níbi sallallahu alaihi wasallam ya yẹ tó gidẹ yẹ ní kọ́ di nárọ̀ àtàkọ́lùbà yìí kàfin lè ya òjá lè ẹgàtẹ ẹni gbìdọ̀ ánì àníbi owó àgàtẹ ẹn kìdí ẹ̀dọ̀ dájì àgàtẹ ọjọ́ ṣe mà aya ẹ̀kẹ́ ajẹ́ ń fi ogí méjì rí dà kó la ní tòlòdù kàábà òjò àkẹ́kẹ́ yúrò ohun igwugwe agate da ngome yudwana igwugwe agate ahụ ngome yudwana ojo adon ojo kiyurugo ngalawo yani go egu ke agate ko yele ojo aliun falan walli annaka qiblatan tarbaha anya je turuke meju paru opejuru eketini gboka abale anya je ke pejuru geme ogele kojo ka ta ke

ọ̀dà ẹ̀jọ̀ ònú ìjà ayọ̀ rẹ̀ ọ̀dà méjì máa dúkà ńlá níbi fọwọ́ lè wájú haka àníbi màkì lẹ́wọ̀n fọwọ́ lówó ojú àkùn àmì tàbí màkì máa wà yìí wà kàṣà máa bàbá dúbì àwa. aya 150 ọmọ ẹ̀yàlẹ́ àwọn àpapàá to aláwọ̀ ta'ala yìí ni wòyínà lèzínà ó ba kìtàbà àbúkẹ̀ àdùtákà dáhùn báyìí bá àmì àyíkáte àmà yí aláàdì lẹ̀yà alẹ́mù na ma ṣe ma annahul haku ni rọ̀bí kàkí ni ó dàkìdẹ́ ìkè wáyìí bá ọkọ̀pàá ìṣẹ́ púpọ̀ ọjọ́ òun kakini oyo ye oyo dɔdɔ yɛ kɛ kpejuru gbolɛ dɔmɔ wɔmɔlɔhu bihɔfilin amayalo alahu ɔjɔ si idzɛnɛ kì agbɔla yɔnyɔ kɔlɔ kò mɛ si ohun si nu. ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ẹ̀rẹ́gbà kí máa mẹ́ra yóò dú papò gẹ́mú gbáńọ̀ àbú alìkìtà àmáyíṣà tí àmáyálà dìbò kàdà takàdà wọn ẹgbà ńra yóò dú papò torú àmáyígbà níbi ẹ̀ra yóò kí máa máa bí iṣẹ́ ayé jẹ́ àyí ẹgbà sámìnà níbi sáà dọ́gọ́lá àníbì musa aléìsàlám òun ní náàbì mùjíza dọ́zìn ohun ọjọ́ gbárùkà wá èkò àní dọ́zìn ayọ́mà àbúta ayọ́mà àkèlé ìní ina ina garababun ọkwa eru dana jumde ju ina garababun ọweru tinyenye ya ina garababun ela ela selwa elewe betmarinyo ina garababun umi umi manno eji betmarinyo abu mingo ina garababun yawbe ọkwa eru guputa turugo mi kishine yo mi kishine kine du kwa ngola ina nguma ọkwa eru go aji kaje kimu peru meji turukuma nikirlehun ina nguma ẹnkọ̀ jọpàtà nàìjíríà jù ìní ahúnmá ọgọ́dá mẹ́rin dókè ní fìràhánà kọ̀ àbójì fìràhánà kọ̀ ńwọjọ́ àkàwọn àkíní àbóyè kà máa káfẹ́rẹ́ máa gbà níbi máa ní ẹ̀wọ̀n yìí kà máa tí nìkú ẹ̀kẹ́ sí náà máa ẹ̀ǹà ayé kú ẹ̀wẹ̀ tákà máa sẹ́ńkẹ̀ ń dọ́kọ́ ká máa kẹ́ náà kò bọ̀ tẹ́ ká máa kẹ́ ní ayá ìgbéra ikú kà máa tẹ́lẹ̀ wá fún ajẹ́ ní máa ìdábẹ́lẹ̀ kẹ́kà bí ìgbọ̀ ẹ̀hùn lórí ìgbọ̀ ajé ìkámọ́kọ́ pẹ́ ìmáṣẹ́ méjì ìdàkọ́kọ́ yọrú tọ́ òbílẹ́gẹ̀ máa ní àmúwó lélẹ́lẹ́lẹ́ kẹjú já nẹ́yìn ẹlẹ́kẹ́

wọ́má áńtà bí tábí ń kìbìlẹ́tẹ̀wọ̀ àmá àwọn ọba lè gọ́ wẹ́ àbá lè gó kíbìlà ẹ̀mà kẹ́kọ̀ọ́ yúrú gbẹ̀gbẹ̀ ti tó máa yóò bìbì ẹ̀wọ́n lè rẹ̀ ẹ̀ tìrì pàtì ní tìrì pàtì àti ìbìlẹ̀ wọn a máa gbọ́n àdúgbì fún adáàkì wọ́n wa ma ba dun bi tabi'un qiblata ba'di o ka egu ma ba ma ba je li bo keji gbegbele ami bi okodo abi protestant amaye ni abi anglican amele tu dinga ma ti onso abu na na be ka ni abu ji ma ti popo nga ma do popo le abi catholic àdílẹ̀ àmàrìn ẹlìmà náà àmàrìn ẹlìmà ní kírọ́sì yìí anjọ́sì lókè lígì ní kírọ́sì ma ní kírọ́sì wá tàbọ̀ àbọ̀ kátìlẹ̀kì rẹ̀ a máa ṣẹ̀dẹ̀ gẹ̀ẹ́sìkíá ní kátìlẹ̀kì rẹ̀ ìṣì kírọ́sì ọ̀la mo wo dánú kírọ́sì èkó jì gbogbo wọ́lá ìjọ́sì kùmà pa mayoni ológun dú jíjọ́sì bàbọ̀ yọ màdá márùpa àdúrádú ìṣọ́jọ́ omi ma gúgidé àbẹ̀kú ẹ̀fẹ̀ gúgidé má kí àyìn dákẹrẹ ya àdó agba yóò yá gbé àtẹnu tánidá àmá ọmọ ikọ̀ yóò bí kọ́ àgàdà tí ó kì wọ́n kọ́ ṣíá ọmọ ilẹ̀ máa pa ọyọ́ àwọn làdú e, e omi pa ọjọ́ kí yorùbá ọpa ọjọ́ kọ́ pẹ̀lú torí kí yẹ́jú ní kí o lè yé ma àmúnà ìwẹ̀ èèyàn mọ́ kẹ́nẹ̀ẹ́kẹ́lẹ́ àti ìṣòlẹ́jì tó bẹ̀rẹ̀ wọn kà ń wọ́tẹ́ kí yá ń wọ́tẹ́ ayójí kí yá ayójí tó christ oléyìí agbo ẹ̀yìn wa ẹ̀kọ́lá christ oléyìí agbo ẹ̀yìn wa káyá jẹun kẹdọ̀wà tọ́ alùkàmàdù kẹdọ̀ lóhun sáàkì yẹun abẹ́kùnmá ní cross lẹ́yìnbá ma ní christ kàbàmọ́ abẹ́lẹ́bá àmájẹ́ lè bíbí kejì gbígbé la ọkọlẹ́gbẹ̀ẹ́ lé àpẹrù àpẹrù àpẹrù àpẹrù àpẹrù àmà àpẹrù yóò yí lẹ́yìn àgbàdé màá ma ba li bola ma du file ene du ki catholic yi go ki catholic church ma de ba keke ki alu ta ala de ne mu ne ba ile ma le ni mini ene ki de wa yi go catholic de ki ki ayi catholic ka ba ma chu de na na nje jalo na na nje ya ma chu buka menu yi buka ma wu ji ya be so gele le ma o ma de o ka ile bo ki no ami ji o ma ni bi christian na mi christian ma ni bi ji o ene kuma ado akini adolf hitler of germany kika mi jiwu ki kuma pa riyan nunu mẹsu tari pama yẹ ni ohun ti christian yẹ ami jiwu ba amẹdi christ paye ami yahudu amẹdi anibi isa amẹdi christ paye tora ala ami jiwu dukido ya na yẹ ọma ọma mu pakuta ka ẹ makodo o ya ni germany kitẹ ẹni ko. to ibu ma bi sire ma jenu mola dere allah ya ni min ba'di wala in tabata ahwa'ahum ga kan ya tule bai da ma ba min ba'di ma ja aka min al-ilmi u bi ga yawe ke nu nga ya ma ju ke o ga ba e do ga nu ama le bo lo نولتي ني يكون كنا تشادوا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا ojo e moge cha dunwa eyu ọjọọ kuma du boge cha ngom dunwa man ojo e e mo e a me mi dunwa kuma ne drabo imi lete e ngom dunwa bi mi te ne ka do mo ba ne chwe wa shiri emini he ọtẹ wọn wọn a sí àmà kàmá jẹ ẹlẹ kàmá jẹ ajẹ bí kàmá kẹ kú ẹlẹ yìí yẹn ata ètò wọn wọn dákọ sí ata ya àmà kàmá jẹ ẹlẹ yìí eyín nínú ìyọ̀n àmà jẹ àti yìí kàmẹ àwọn dìbí yi màwé àkó àkọsẹ àṣírakì yọ kẹsà màmẹ àmà ẹjú turale oga ke ni be do ma obi ke liga gaskiya kuma ya kar umma liga ya bai ba innaka uwe izen e ba ke libol e do male ba le min zalimin e de abu kuma shola ma rashi to min aya do ka tuale ni ni ki ko ona taka kuyi akwano yi alladhina atina subhanallahi wa bihamdihi أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة